Mo fẹ́ kó tẹ́tí gbọ́ ìgbìyànjú tá a fẹ́ gbà ẹ́ níyànjú yìí. I want you to listen to this exhortation. A fẹ́ sọ fún ẹ ohun tí ó ń jẹ́ orúkọ. We want to tell you the meaning of a name. A tún wá fẹ́ sọ fún ẹ ohun tí ó lè gbanilà. And also what can save you. Tí ẹnìkan bá jẹ́ alágbára. If there is a powerful person. Tó jẹ́ pé kò sóhun tó bẹ̀rù. Who is not afraid of anything. Tó sì jẹ́ pé gbogbo èèyàn ló máa ń bẹ̀rù rẹ̀. And everybody else fears him. Tó jẹ́ pé tó bá rán yín níṣẹ́ kò sí ẹni tó lè dènà dé tọ̀hún. Nobody disobeys his servant. Àwọn alágbára tó bá jẹ́ lórí ayé bẹ́ẹ̀. If there are such mighty men on the earth. Tọ́ bá sọ pé lọ. If they say go tí wọ́n bá sọ pé ẹ̀rù ń bà ẹ́. and you say you are afraid. wọ́n á sọ pé sá sọ pé èmi ni mo rán yín iṣẹ́. they will just tell you to say Tell them that I'm the one who sent you. Bí tí wọ́n bá gbọ́ pé orúkọ mi ni mo fi rán ẹsẹ́. They will say if anybody hears my name. Wọ́n ní láti jẹ́ kó rin kọjá ni. They must allow you to fulfil my purpose. Àwọn tó bá tún tún jẹ́ alágbára bẹ́ẹ̀. Such mighty men. Wọ́n á máa wo ẹni tó ń ránṣẹ́ ẹ̀ á máa sọ pé ojú mi ń bá ẹ lọ sẹ́. They will tell you that hey listen I'm with you as you go. Ìbáàjẹ́ gbogbo àwọn àwọn àwọn pàǹdà àwọn agúnbẹ̀gúnbẹ̀ wà lọ́nà. No matter who is on the way tí wọ́n bá rán yín níṣẹ́. once they send you on an errand. wọ́n á sọ pé èmi ni mo rán yín ṣe mo ń wò ọ lọ́ba give you the confidence that I'm there with you. pé tí wọ́n bá gbé wọn dá kan fọwọ́ kàn yín. that nobody can touch you. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tó bá ránṣẹ́ a máa nígboyà. That is what gives the confidence to the servants. Nǹkan tí a ń pè ní kí èèyàn fi orúkọ rẹ̀ ránṣẹ́ nìyẹn. That's what we mean by somebody sending you Wọ́n sọ pé orúkọ ọba máa ń ní agbára nínú. The name of a king has power in it. mo wá fẹ́ sọ nípa orúkọ ẹnìkan. But I want to tell you about somebody's name. Orúkọ ẹni tí ó jẹ́ pé ìgbàlà ni. The name means salvation. Orúkọ ẹni tó jẹ́ pé ìwòsàn ni. This name means uh, healing. Orúkọ tó jẹ́ pé tí gbogbo okun máa ń wólẹ̀ fún láàrú lọ́rùn àti láyé. This is the name that every knee bows down for in heaven and on earth. Gbogbo àwọn ẹ̀mí ńláńlá àti àwọn ẹ̀mí tó ń ṣe ibi ni àti àwọn tó ń ṣe rere tó orúkọ yìí sẹ́yìn.

I was about twenty years old at that time. Onígbà yẹn oríṣiríṣi wàhálà ni àwọn ọ̀tá máa ń kó bá rìn. And I had all kind of problems from enemies at that time. Àìsàn ni látọwọ́ àwọn ogolóṣó àjẹ́ o. Sickness from witches and wizards. Mo mọ̀ pé wọ́n ń lépa láti pa mí sọnù. I knew they were trying to kill me at that time. Mo mọ̀ pé mi ò ṣe ẹnikẹ́ni ṣùgbọ́n bàbá mi lè ṣe ọ̀pọ̀lọpọ̀. I knew that I wasn't powerful but my father was kind of powerful. Mo mọ̀ pé bàbá mi lè ṣe àwọn ẹnìkan. I knew that my father could uh, be the cause of the problem. and some of these wicked people they they are not satisfied they are ready to attack the son instead of the father. mo then my father called me after I left high school. and he was telling me that I should bring some money so they could do some medicine. and my first salary I gave it it to him mo sì lọ fi ṣe oríṣiríṣi. and he went ahead and made some medicine. ṣùgbọ́n wàhálà gbogbo wọ̀nyẹn. but those were all kinds of problems. síbẹ̀ ni oríṣiríṣi àìsàn sì tún dé bá mi sẹ́ngbà yẹn. all the sickness never left me. Ṣùgbọ́n gbà tí mo wá gbọ́ nípa Jésù Kristi Olùgbàlà. But when I heard about the name of Jesus as a saviour. mo sì pinnu láti gbé kèmí lé Jésù. And I decided to trust Jesus. Tí àwọn èèyàn gbà mí níyànjú. And people gave me exhortation, Wọ́n ní tí bá máa gbẹ́kẹ̀lé Jésù mi ìgbó ọ̀gbẹ́kẹ̀lé ògùn náà. If I trust in Jesus, I should not trust in medicines anymore. Mo sì lọ kó gbogbo ògùn yẹn mo lọ sọ́nù. So I took all the medicines and threw them away. Nígbà tí mo wá sọnù tán. And after this. Tí mo wá sọ pé Jésù mo gbẹ́kẹ̀mí ní ọ̀run. And I said, Lord Jesus, I trust you completely. Mi ò tún gbẹ́kẹ̀lé oògùn wọ̀nyí mọ́. I do not trust all these medicines anymore. Mo wá ní àlá lọ́jọ́ kan. Then I had a dream ní àsìkò náà gan ọ̀tá kan sì tún lé mi jẹ́ pa kan sí ọ̀rọ̀ at that time I was having a sickness from from uh, from an attack from the devil. ní ojú oorun iṣẹ́. when in the sleep. bíbà tí mò ń lọ ní ọ̀nà náà tó dàbí ọ̀nà rélùwé ni. it was as if I was walking on a on a railway train. ẹnìkan wá ń lé mi bọ̀. and somebody was pursuing me mo dàbí pé mo mọ ẹni tó lé mi mo pé mi ló ń lé bọ. I knew that person was pursuing me. èmi náà wá rè sí sá lọ. and I kept running away from him. lọ́ọ̀kan mo wá rí àwọn bíi sójà kan. in a long distance away I saw some soldiers. mo ráwọn ọmọ ogun kan. some soldiers. wọ́n dúró ló dàbí ẹnulẹ̀kùn kan wà ní ojú títì rélùwé náà. it was like they were standing beside the door along the railway line. ó dàbí pé máa ń lò lọ́kùnkùn tí n bá lè dọ́dọ̀ wọn. and I thought to myself that if I can just reach them ọ̀gbẹ́ni yóò ní lè bá mi mọ́ nǹkan yóò bí mi. I will be safe from this attacker. so mo sá ń sáré tètè láti débẹ̀. and so I was running speedily to reach them. nǹkan tó yà mí lẹ́nu pé wọ́n rí mi lọ́ọ̀kan wọn sì wá gbà mí. the thing that was surprising to me was that they were waiting over there they never rushed to me to save me. ẹni tó ń lé mi bọ̀ yìí túbọ̀ ń sáré lé mi ó fẹ́ rẹ̀ bá mi tán. and the attacker kept on pursuing me speedily. ó kù láti bí sí bí ilé tó wà lọ́ọ̀kan bí èèyàn. and for just about a few yards they were almost catching up with me. nígbà tó mò ń rà àwọn kíláb àbí ìlú ọkàn kò tí mo tún pé bíi bíi láti bí délé bẹ̀rẹ̀ ṣá bọ̀dà ń tọ́dọ̀ wọn. I see him a soldier just close in front of me. Wọ́n kàn ń wò mí wọn ò tiẹ̀ ṣe ń gbóhùn. And they kept looking and just watching obìnrin obìnrin àbí nǹkan náà tó wá gbé tó ń lé mi náà sì fẹ́rẹ̀ bá mi tán. This attacker was right behind me. So I decided to cast a glance back and see where my father was. See if I saw some more distance before I get to these people. As I look back, I saw that he has stretched his hand almost reaching my shoulder. Ẹ̀rù bó tó bà mí jì. I was very afraid. Mo kígbe rárá. And I shouted. Mo ní Jésù. Jesus. Bí mo ṣe kígbe yẹn. As I shouted that name. Lórí àwọn ọmọ ogun tí mo rí lọ́ọ̀kan yẹn. The soldiers that I saw in front. Tí wọn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ pé wọ́n rí mi rárá. Who behaved as if they didn't even see me before. Tí wọn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ pé wọ́n máa gbà mí rárá. As if they were not going to save me at all. Wọ́n dẹ̀ yọ̀ ń gbé ogun ogun tó ń gbé mi rárá. And they saw this person that was pursuing me yet. Wọ́n ti ìṣàbẹ̀ pé kò tiẹ̀ kàn But they behaved as if they were not concerned. nígbà tí mo kígbe When I shouted the name of Jesus. iye làbò tí mo orúkọ tí mo pè yẹn. that name. ó dàbí pé òyìn ló fi ló fi máa ń pàṣẹ fún àwọn sójà yẹn. as it appeared that name was a command for the soldier. nọ́mbà bẹ̀rẹ̀ ní sáré bọ̀. and they were running towards me. wọ́n sì ń sáré kọjá mi wọ́n ń lé ọ̀gbìn mi lọ. they were running after me and pursuing this enemy. wọ́n kàn kọjá lára mi ni. away from me. wọ́n sì ń kọjá lára mi wọ́n ń lé ọ̀gbìn mi lọ. and they were running away from me pursuing this attack. wọ́n ń lé ọ̀gbìn mi lọ lemọ́lemọ́ pursuing the enemy. ọ̀gbẹ́ni yẹn sáré tètè yẹn sẹ́yìn balẹ̀. I kept on running away. ọkàn mi wá balẹ̀. then I was satisfied. mo mo ní ilé wọn ilé àwọn sójà mi máa gbé. then I said boy I'm, I'm gonna be living with these soldiers from now mo túbọ̀ wọnú ilé àwọn sójà yẹn I entered into their house. ọkàn mi balẹ̀. I had peace within my heart. ìgbà yẹn mọ̀ pé Jésù ti gbà mí. that's when I knew that Jesus had saved me. Jésù wá sọ èmi náà di sójà. and Jesus made me a soldier pé táwọn náà bá ti gbọ́ orúkọ Jésù sẹ́yìn. from then on if I shout the name of Jesus. tá a bá ti gbọ́ orúkọ I hear the name of Jesus also. Àwọn pẹ̀lú àwọn tí wọ́n máa lọ gbèjà àwọn tó ń gbìtàn tó ń bàjẹ́. I will save those that have been attacked of the enemy. Ìyá fi mú orúkọ ìtọ̀ ẹ̀ wá. That's why we bring that name to you tonight. Afẹ́ fi hàn pé Jésù. We want to show you this name of Jesus. Ìgbàlà ni. That it spells salvation. Orúkọ Jésù ìṣe. This name of Jesus. Agbára wà. Brings power. Orúkọ Jésù ìṣe. This name of Jesus. Ilé ìṣọ́nà ni Jésù. Is the place of salvation and redemption. The Bible says. Ní ìwé in the in the book of Proverbs, orí kejì ní ogún, chapter eighteen, ẹsẹ̀ ìkẹwàá, verse ten. Pé orúkọ Ọlọ́run. The name of the Lord ilé ìṣọ́ agbára ni. is a strong tower. Orí ilé ìṣọ́ gíga ni. They say it's a strong tower. Olódodo ṣàwọnú rẹ̀. The righteous runneth into it. Ó sì ń rí ìgbàlà. And is safe arákùnrin. friends. arábìnrin. friends. mo fẹ́ mo ní mo ń sọ fún nípa orúkọ Jésù fẹ́. I am telling you about the name of Jesus. orúkọ tó ń gbani là. it is the name that saves. orúkọ tó lè borí sọ yẹn. it is the name that can heal you. orúkọ kan ju tí a fi fún àwọn ènìyàn. that is the one name that is given to man. bíbélì sọ pé. the Bible says. ní ìṣe àwọn apostoli. in the book of Acts. orí ìkẹrin. chapter four. ẹsẹ̀ kejìlá. verse twelve. orí kò sí orúkọ mìíràn ní àbí ọ̀run. there is no other name under heaven. tí a fi fún àwọn ènìyàn calling unto man. Láti fi rí ìgbàlà. Whereby we might be saved. Àfi Jésù. That's the name of Jesus. Orúkọ náà la wá fún yín. That's the name we are bringing to you in this hour. A fẹ́ sọ nípa orúkọ Jésù. We want to tell you about this name of Jesus. Gbogbo agbára ní ayé àti ọ̀run. All power in heaven and on earth. Olówó wà nínú orúkọ náà. Is in that name. Gbogbo agbára sẹ́. All power. Ní ayé yẹn. In this earth. Àti ní ọ̀run. And in heaven. Àti ní gbogbo ọ̀run. And in heaven. Nígbà kan gbàgbọ́ pé ọ̀run méje ló wà. Because people people say there are seven hells. Even if it is ten or seven. Gbogbo agbára tó wà power in those heavens. Ó In the name of Jesus. That's what we are bringing to you. In the book of Exodus. Chapter twenty-three. Ẹsẹ̀ Verse nineteen twenty-one I believe a tún sọ nípa bí orúkọ olúwa ṣe wà nínú áńgẹ́lì kan. it's also told about how the name of God is in an angel. àníṣe tí tọ́lọ́run bá fẹ́ gbani là. if God wants to save a man. ó máa ń fi orúkọ rẹ̀ fún ọ ni. he gives that person the name. ó máa lọ kó máa yan fanda ní orúkọ rẹ̀. go in my name. kò sí ohun tó lè yọ lẹ́nu. that nothing will trouble you. Jésù tẹ̀sán pé kíyèsí mo fi ẹ ní agbára. Jesus says behold I give you power. láti máa tẹ àkéékè àti paramọ́lẹ̀ mọ́lẹ̀. to tread upon serpents and scorpions. àti gbogbo agbára ọ̀tá. and over all the wild power of the enemy. ohun kì yóò pa ẹ́ lára. and nothing shall by any means hurt you. ohun kì yóò rí. yes nothing shall hurt you. Jésù Kristi ní gbogbo agbára náà wà lọ́wọ́. Jesus has all the power. Ìdí ẹ̀yẹ tó fi lè fún fún wa ní orúkọ rẹ̀ nìyẹn. That's why he can give us his name. Ìwàásù tá à ń wàásù à ń wàásù ní orúkọ Jésù ni. This message is coming to you in the name of Jesus. Gbogbo olóògùn àbóṣù àjẹgàn tó lè dènà dórúkọ náà. There is no medicine man, no evil power that can stop that name jẹ́ kí n ka orí orí ìwé ìwé Exodus orí kọkànlé kẹtàlé ní ogún yẹn. in the book of Exodus twenty-three verse twenty-one. Bíbélì sọ pé. The Bible says. Kíyèsí. Beware of him. Are kíyèsí ara lọ́dọ̀ rẹ̀. beware of him. kí o sì gba ohun ohun rẹ̀ gbọ́. and obey his voice. àti bí nínú. provoke him not. nítorí kì yóò dárí ẹ̀ṣẹ̀ yín jì yín. for he will not pardon your transgression. nítorí kí orúkọ mi ń bẹ lára rẹ̀. for my name is in him. ohun sọ ni pé. what God is saying is. òun rán áńgẹ́lì ńlá kan. that I am sending this mighty angel. láti máa bá Mósè rìn lọ. to walk with Moses. pé orúkọ òun lòun fi nínú sínú áńgẹ́lì náà. and that my name is in that angel. Bàbá sọ pé Ọlọ́run máa ń fi orúkọ rẹ̀ sí. That's what we mean that God puts his name in this earth. Ó sì wá sọ pé ẹnikẹ́ni tí ó bá sọ báyìí ní orúkọ òun. And he says if anybody says such a thing in my name whatsoever we say in his name he shall bring to pass. Máa sọ pé kí ni wọ́n ń pè ní àfọ̀ṣẹ. Now you say what is it to speak and to bring to pass? Àwọn àwọn olówó àwọn Yorùbá máa ń sọ pé nǹkan kan jẹ́ àfọ̀ṣẹ. There is the Yoruba people talk about this. Wọ́n sọ pé tí wọ́n bá fi kan panu nǹkan tí wọ́n bá sọ bẹ́ẹ̀ láti rí bẹ́ẹ̀. The thing that they have a particular power that makes Anything they say come to pass. Ṣùgbọ́n mo fẹ́ sọ ohun tí ń jẹ́ àfọ̀ṣẹ tó bí àfọ̀ṣẹ náà. I want to explain that to you a power that's greater than that. Tó jẹ́ pé tó o bá sọ pé kí ẹ̀mí èṣù jáde wá. You can command the evil spirits to come out in this name of Jesus. Ó ní láti jáde wá. The evil spirit has to come out. Agbára nìyẹn. This is power. Eléyìí ni Jésù fi lélẹ̀ lórí ayé yìí. That God has given upon the face of this earth. Wàá sọ pé àwọn ẹlẹ́sìn tó wà mẹ́rin mi rò pé àwọn ẹni ló agbára bẹ́ẹ̀. You probably say you don't know people who have such power power. Ṣùgbọ́n Jésù sọ pé agbára yìí ń fi fún àwa ènìyàn. But Jesus says he has given that power to man. Pé ẹnikẹ́ni tí ó bá kókó tá a bá bèrè ní orúkọ yẹn. Whatever we ask in his name. Yóò fi fún wa. He will give unto us. Àní orúkọ Ọlọ́run ni. It is the name of God. Bíbélì sísọ bàbá pé. The Bible clearly says. ìwé orin Dávidi. In the book of Psalms. Orí ìkẹsàn-án. Chapter nine ẹsẹ̀ kẹwàá verse ten mo fẹ́ kà fún ẹ. I will read it Psalms chapter nine verse ten in the Bible. Ìbéèrè sọ pé it says. Àwọn tí ó sì mọ orúkọ rẹ̀. And they that know the name of the Lord. Ó gbẹ́kẹ̀lé ọ. Shall trust in you. Nítorí ìwọ Olúwa. Because thou, O Lord. Kò tí ì kọ àwọn tí ń ṣe àfẹ́rí rẹ sílẹ̀. Has not forsaken them that seek thee. Gbogbo ìgbàdí bèrè mi. That's what the Bible says. Tó bá mọ orúkọ Ọlọ́run. If you know the name of God. Tó bá mọ̀ pé orúkọ yẹn agbára ni. And you know that name is power. Pé àfọ̀ṣe ni. It is a spoken word that comes to pass. Pé orúkọ tó bá fi tó bá pè lójú oorun. It is the name. Meaning that if you call in your sleep, gbogbo ẹ̀mí èṣù láti máa wó lù. All evil spirits must obey. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. Àwọn èèyàn máa sọ pé àwọn wòlíì yẹn. That some people say these prophets. Pé wọ́n máa ń ní agbára. That they use they have power. Mo fẹ́ kó mọ̀ pé a ní agbára o. I want you to know that that same power is here today. Jésù Kristì ní agbára wa. Jesus Christ is our power. Orúkọ yìí ni àpò tèmi. That name is the name I call when I want to sleep. Orúkọ yìí ni àjípè. That name is the name I call when I wake up. Orúkọ Jésù yẹn ni àpò lójú oorun. That is the name I call in my sleep. Orúkọ tí à ń pè tí igi òkì wóoru ni. That is the name of protection. Orúkọ tí à ń pè tí àjẹ́ òkì lè yẹ nínú mọ́ ni. That is the name that protects us from evil forces. Tó bá ń sọ pé kí nǹkan jẹ́ àṣetà. If you say there is a power that breaks the power of the enemy. Orúkọ Jésù ni. It is the name of Jesus. Mo fẹ́ kó mọ nípa orúkọ náà. I want you to know about that. Mo fẹ́ kó mọ nípa agbára tó wà lórúkọ Jésù náà. I want you to know about that power that is in Jesus. Jésù sọ pé. Jesus said. Níwe Máàkù. In the book of Mark. Orí kẹrìndínlógún. Chapter sixteen. Láti ẹsẹ̀ kẹrìndínlógún rẹ̀. Verse sixteen. Àníṣe àwọn alágbára máa ń fi orúkọ wọn fúnni ní. Powerful men give power in their name. Bẹ́ẹ̀ni Jésù Kristi nígbà tó fẹ́ fi orílẹ̀ ayé sílẹ̀. When Jesus is, was ready to leave the face of the earth. Nítorí pé bó ṣe lágbára tó. With all his power. Tó pa Ọlọ́run ni Jésù ṣe. Because Jesus is God. Ó gba ikú láyè láti mú òun lọ síbi tí kú máa ń lọ. He allowed death to take him to hell. Ó sì lọ sí tí ikú máa mú wọn lọ yẹn. He went into the place of the dead. Ó sì mú ikú dè. He took death itself captive. Ó sì wá gba kọ́kọ́rọ́ ikú àti ti kòkó wọn. And threw the keys of hell and death. Ó sì tú àwọn oúnjẹ wọ̀nyẹn sílẹ̀. And set captivity captive. Àti àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wà ní ọ̀run apáde ní. All those that were in hell he set them captive. Ọ̀pọ̀lọpọ̀ tí Èṣù ti dè sínú. All those that Satan has bound with death. Jésù tú wọn sílẹ̀. Jesus set them free. Jésù wá mú wọn jáde kúrò bẹ́ẹ̀. And he took them out from hell. Ah. Paradise. And took them to paradise. Wọ́n tún sọ mọ̀ pé Jésù ti kára wọ́n jáde ti kára rẹ̀. Jesus himself was resurrected from the dead. Ó òun ní agbára láti tẹ̀lé olóòwò. And he said I have power to live on my life. Olóòwò láti mú ẹ̀ ní ìgbà power to take it up. Ẹnìkan kò gbà lọ́wọ́. Nobody else can take my life from me. Alágbára nìyẹn. Oh yes, that's power. Ó lè mú àwọn kan tó máa yan ga ní might have some people who are, proud. Wọ́n lè sọ pé àwọn tiẹ̀ ní oògùn. And they might be boasting that they have medicine. Ó sọ pé wọ́n pé aṣọ ni oògùn. Does all their power power is evil and dark. tó gbogbo agbára tó wà ní òògùn. because all evil powers in medicine. abẹ́ abẹ́ ṣe àwọn ọmọ ah, náà ní ọgbọ́n náà. under the feet of us who belong to Jesus. the Bible clearly says. ó ní àwa yóò máa tẹ àkékè àti paramọ́lẹ̀ mọ́. that we shall tread upon serpents and scorpions. àdúgbò gbogbo agbára ọ̀tá. and nothing and all the powers of the enemy. kò kí pa wá lára. nothing shall by any means hurt you. ohun tí ń jẹ́ agbára nìyẹn. that is power. mo fẹ́ kó tún mọ̀ nípa agbára Jésù ìṣe. I also want want you to know about the, this power of Jesus. In the book of Jeremiah. Chapter 10, verse 6. Jesus talks about the power. Let us read that book of Mark. That verse chapter 16. From verse 16, Jésù sọ Jesus says. Ẹni tí ó bá gbàgbọ́. Whosoever believeth and is baptized shall be saved. Ṣùgbọ́n tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. But he that believeth not is damned. Àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ náà. And these signs shall follow them that believe. Máa bá mi náà. Follow the listen to the signs. Ní orúkọ mi. In my name. Orúkọ tá à ń sọ náà fún ènìyàn. That's the name we are telling you about. Ní orúkọ mi sẹ́yìn. In my name. Yóò máa lé àwọn ẹ̀mí òṣìṣẹ́ jáde. Shall they cast out devils? Ní orúkọ Jésù yẹn. That name of Jesus. A máa ń lé àwọn ẹ̀mí òṣìṣẹ́ jáde. We cast out devils. O lè sọ pé Israel kan ó ya wò ládùúgbò. Maybe there is a man man in your street. Tó ní ó gbé àdá lọ́wọ́ tó ń lé àwọn èèyàn kiri àgbo. With cutlass in his hand and is cutting everybody in the street. Ṣùgbọ́n tí ẹnìkan tó bá mọ Jésù ìbá dúró. Somebody with the name of Jesus tell us. Bàbá kọjá ládùúgbò náà. And we pass in that street. Bàbá pàṣẹ ní orúkọ Jésù. And we command in the name of Jesus. Ṣé kí àgbẹ̀ náà mú àáké ọwọ́ rẹ̀ sílẹ̀? That he should drop the axe in his hand. Ó láti mú sílẹ̀ ni. He must obey. Àmì agbára wà nù orúkọ náà. Because there is power in the name of Jesus. Jésù ń sọ fún wa yìí. That is the name of Jesus. Oníyìí orúkọ mi wọn yóò máa lé èdè. Yes, my name is shall cast out wọn yóò máa fi èdè tuntun sọ̀rọ̀. They shall speak with new tongues. Wọ́n sì máa gbé ejò lọ́wọ́. And if they, well, they shall take up serpent. wọ́n sì máa gbé ejò lọ́wọ́ sẹ́ẹ̀. they should take up serpent. tí wọ́n bá sì mú ohunkóhun tí ó lé olóòrùn. and they shall drink any deadly thing. yóò pa wọn lára rárá. it shall not hurt them. wọ́n yóò gbé ọwọ́ lé àwọn olókùnrin. they shall lay hands on the sick. àwọn yóò dá. and they shall recover. gbogbo nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. these are the signs that follow the name of Jesus. àní orúkọ náà sẹ́. that name. agbára wà nù rẹ̀. has power. ìgbàlà ni. salvation is in that name. ìwòsàn wà nù orúkọ Jésù. healing is in that name. ìmúlá Ìgbàlà wà lórúkọ Jésù. Salvation is in that name. Mo fẹ́ tún sọ àṣìyà ìjẹ́rìísí agbára orúkọ kan. Let me give a testimony about the power of the name of Jesus. Kó mọ̀ pé orúkọ yìí sẹ́. That you might know that this name. Òun ló lè Can heal you. Ó sì lè gbà ẹ́ là. And can save you. Ó sì lè mú ẹ ìjọba Ọlọ́run. And can take you to the kingdom of God. Òṣèlú kókó jù nìyẹn. That is the main thing. Ọ̀nà wo ló lè gbà dé ìjọba Ọlọ́run? How can you enter the kingdom of God? Tó o ní fi wọnú. That you will not go hell. O ní láti ní orúkọ orúkọ Jésù nínú rẹ. You must have the name of Jesus in you. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. Ọlọ́run kọ́ ló ń pa àwọn ènìyàn rárá o. It's not God that kills people. Oṣù ló máa ń pa ènìyàn. It is the devil that kills people. Nígbà táwọn èèyàn bá kú. And when people die. Tó bá yọ sí òjìkejì odò. And they they show up in hell. Nígbà tí wọ́n bá dé òjìkejì odò After they died tí wọn bá ní orúkọ Jésù yẹn. they do not have the name of Jesus. àwọn ẹ̀mí èṣù sì yọ wọ́n sì dì wọ́n mú. evil spirits will hold them. wọ́n sì mú wọn lọ sọ́run àpáàdì. and take them to hell. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé látàyè ló ti ní Jésù. but anybody who has Jesus in this life. Eh, tó bá tilẹ̀ kú. when he dies. tó bá tilẹ̀ tilẹ̀ yọ sí òjì kejì odò lọ́run sẹ́. he goes to the other side of life. orúkọ Jésù yẹn lóhun yóò wà lẹ́nu rẹ̀. that name of Jesus shall be his mouth. tó bá tilẹ̀ Jésù. when he shouts Jesus. angels will appear. Hallelujah. Wọ́n sì wá mú lọ sí paradise. And they were taken to paradise. Àwọn ẹ̀mí tó ti tó ti fa ikú yẹn gan. And all the evil spirits that caused the death. Wọ́n yóò sábà tó bá ti porúkọ Jésù yẹn. Will disappear. Nítorí pé orúkọ náà ni ó ń lé ẹ̀mí jáde. Because that's the name that cast out evil spirits. Orúkọ ni orúkọ Ọlọ́run ni. It is the name of God. Orúkọ tí ó ju gbogbo orúkọ lọ ni. It is the name that is greater than any other name. Mo fẹ́ sọ ìjẹ́ ìsorúkọ ìṣe. I will give a testimony about this name. Mo lọ mo ń bọ̀ láti Ìbàdàn lọ lọ sí làǹlà tí lọ́jọ́ kan. I was travelling from Ibadan to Lagos Wọ́n jẹ́ ọjọ́ Sunday. On a Sunday morning. Mo ṣe ń lọ sẹ́. And as I was going. Mo fẹ́ kọjá ìletò kan. I was passing a village. Ní Olúwa bá ní kí n yà sí ìletò yẹn sẹ́. But Jesus told me to branch in that village. Mo ní mo mà ti lọ sí ìletò yẹn Olúwa mo ti lọ bẹ̀ lọ wàásù. I said to God I have been there before to preach. Olúwa ní kí n tún lọ lé nìyí sẹ́. But the Lord said just go there. Gbogbo Ọlọ́run ní ẹnìkan tó ń fẹ́ mú lára dáńbẹ̀. Because he has somebody there he wants to heal. Bá tún gbé mọ́tò mi mo yà sí ìletò náà. And so I branched there in that délé tó rẹ̀ As I got to that place, ní wàásù láti pẹ̀lú gbogbo. I kept on preaching with my loudspeaker. Àwọn ará ìlú àwọn ará àdúgbò yẹn sì jáde wọ́n sì wá sọ yìí ká. And people in the streets came out and surrounded me. Bàtí mo wàásù fún wọn tán. After preaching to them, mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. I started praying for them. Wọ́n rí pé arábìnrin kan wà láàrin wọn. I saw there was a woman among them tí ó pé ń ló ń jára pátá tó ń jápá mọ́lẹ̀ tó ń jọsẹ̀ mọ́lẹ̀. she was very uncomfortable. mo sì rí pé. and I observed. àìsàn kan wà lára rẹ̀. that she had a sickness. gbàtí mo sì wo àìsàn náà. and when I look at the sickness. mo rí pé. it turned out. o tó ń pè ní leprosy. that it's what's called leprosy. kí ló ń pè leprosy ní Yorùbá òfin. ètè. ètè yeah that's right that's leprosy ẹ̀tẹ̀ wà lára rẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ owó ẹran ara rẹ̀ ni. and she she found that you know it was just beginning to affect her. gbogbo gbogbo wà ní gbogbo ojú. there was all kinds of sores on her body fingers and eggs on her face and all her eyelids. wá wọṣọ rẹ̀ kan ẹsẹ̀ kó má kẹsẹ̀ kí eṣin má lè máa yọ ẹsẹ̀ lẹ́nu. she tied her wrapper all over the body to the ground. ó sì dúró lẹ́yìn pátápátá. and she stood right at the back. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà as I was praying for them. and I I got to her. Bí mo ṣe gbọ́wọ́ mo mo gbọ́ tọ́ka sí òtúwà rẹ̀ báyìí. And I pointed my finger to her. Mo fi òmùká kan tọ́ òtúwà rẹ̀ báyìí sẹ́. I touched my finger. Mo sì bẹ̀ pé ní orúkọ Jésù. And I said in the name of Jesus. Pé ìwọ ẹ̀mí ẹ̀mọ́ ìjáde wá. And you evil spirit come out. Pé àìsàn yà gba gbé àwọn kúrò lára bẹ̀ sẹ́. Command the sickness to depart from this woman. Ní orúkọ Jésù Kristu wa. In the name of Jesus. Àní ṣe bí mo ṣe sọ bẹ́ẹ̀. And as I said that. Èmi èṣù yẹn sì fò láti That evil spirit departed from her fò jáde kúrò lórí ìjẹsẹ̀. and departed from her. nígbà tó máa di ẹsẹ̀ ọ̀sẹ̀ tó tẹ̀lé ọ̀sẹ̀ yìí. in the following week after that. kọjá lọ nílé tó ẹsẹ̀. and passed past the same village next. ní ti ara rẹ̀ ti dá. the woman was well. ó ara rẹ̀ ti dá pátápátá. she was well healed completely. ìparapara ẹnu pé aṣọ rẹ̀ tó ró kanlẹ̀ kò ró kanlẹ̀ mọ́. the rather she she rubbed all the way to the ground was no longer all the way to the ground. gbogbo ogbò yẹn ti jiná. all of the the sores have been healed. ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ tó tẹ̀lé ọ̀sẹ̀ òun just the next week. àní orúkọ Jésù yẹn sẹ́. oh that name of Jesus. ìwòsàn wà nù rẹ̀. has healing. orúkọ Jésù yìí sẹ́. that name of Jesus. ìgbàlà wà nù rẹ̀. has salvation. orúkọ Jésù yìí sẹ́. that name of Jesus. orúkọ Ọlọ́run ni. it is the name of God. orúkọ tó lè gba ènìyàn là. it is the name that can save man. oṣù àjẹ́ nìyẹn. from witches and wizards. orúkọ tó lè gba ènìyàn là. it is the only name. lọ́wọ́ ẹlẹ́dọ̀ lóògùn gbogbo. that can save you from all evil men. orúkọ Jésù yìí sẹ́. that name of Jesus. mú máa múrin. Walk with it. Máa mú máa Take the name of Jesus to be Even when you are eating. Even when you are traveling. Orúkọ Jésù náà máa Sing with the name of Jesus. That is the name that can save you. And somebody told me a story. Ó jẹ́ ìgbàgbọ́ orúkọ Jésù A testimony to that name of Jesus. Alákòókò yóò tẹ̀ tí mọ doesn't even know much about that. Bọ́kọ̀ mọ̀ ló kọ̀ just goes to church. Wọ́n máa ń kọrin Jésù. He sings about the name of Jesus. Ó lòun lọ́jọ́ kan. He said he was washing clothes one day. In Lagos. Bó ṣe ń kọ lòun lòun kọ Jésù. Washing he was singing about Jesus. Ó kọ orin Jésù. Singing about Jesus. Ṣàgbá wà nínú ẹ̀jẹ̀ Jésù. there is power in the blood of Jesus. Orúkọ Jésù. There is power in the name of Jesus. Ọkùnrin kan wà nínú ilé náà lẹ́kọ̀ọ́ náà. There was a woman in the in the, house. Ara obìnrin inú ara náà dùn. The woman was unhappy bó ṣe ń bóun ṣe kọrin obìnrin wa sọ pé tí ẹ dákẹ́ orin yìí. the woman says, stop singing this song. olórí ẹyọ ló ń kọ yìí. àwọn kan song are you singing. olórí pé ló dé báyìí kẹ arábìnrin. he said what's bothering you lady. òun sàn kọrin tó orin fún un. I'm only singing my song why don't you both leave me alone. oníbóun ṣe ń kọrin ẹ lọ sí He kept on singing that song. Obìnrin bá jó kẹ́lẹ́kẹ́lẹ́ wá síbi èyí. Then the lady came stealthily to the back of the house. bó ń ṣe nǹkan tó ń fọ tó ń wọṣọ. as he was washing the clothes. tó ń bẹ́ẹ̀ mọ́ ẹ tó ń faṣọ. and he was singing. lóbìnrin yẹn bó ṣe nǹkan ni ṣe. as he was singing. lóbìnrin yẹn gbọ́wọ́ sí àtàrí òun. she he said the woman laid hands on her head. obìnrin yẹn bẹ́ẹ̀ sì ní pe ọ̀pọ̀ kún kúlẹ̀kúlẹ̀. and continued to speak strange words on his head. bẹ́ẹ̀ sì ní fi àwọn ẹ̀mí èṣù kan ránṣẹ́ sí àtàrí òun. sending evil spirits to his head. oníbó ṣe gbójú sókè bó ń ṣe and he said as he looked up. olúwa ló kàn jẹ́ kó ń gbójú sókè sẹ́yìn. God just was made him to look on. And he saw the hands woman of the hand upon her head. Jésù. And she sh he shouted Jesus. And the Pharisees shouted Jesus. And then he found that the spirit was resting upon him. And he was speaking in another tongue. And he was speaking in another tongue. Lópe anybody has his power of Jesus. In my name they shall speak the new tongue. Oh, only tongues that are understood by angels. That evil spirits do not understand. Jesus will give you a light from the Spirit. They will cause the forces of heaven to fight for you. To fight for you. To bind the devil on your behalf. Ọ̀gbẹ́ni nígbà tó ń sọ ọ̀rọ̀ tó ń fò ní ọgbọ́n ọ̀gbọ́n wá fún ìṣègùn. You want to speak in tongues goes for about five minutes. ó ní obìnrin yìí gbọ̀n ní yìí. said this woman was shaking. obìnrin yẹn láti kúnlẹ̀ iwájú òpó òun bèbè fún ìdáríjì ni. bow down before her. bèbè fún ìdáríjì ni. and beg for repentance. alẹ́ òun kò fún ipá gbáwà ní I say there is power in the name of Jesus. orúkọ náà ní máa mú rí. that is the name you should take with you. àdónù wẹ̀lẹ̀ ní. let Jesus live in your heart. ìbẹ̀rù mọ́. you do not have any fear anymore. àmọ́dúnfò yàmọ́ sẹ́yìn. you don't have to be afraid. orúkọ Jésù yìí. have the name of Jesus. if you can walk with Jesus allow Jesus to live in your heart. Ayọ̀ That is joy for you. Yóò fún pèsè fún He will provide for you also. Jésù kò yóò ṣe fún ẹ. Olùkọ́ bá ìjọba Ọlọ́run Thank you for the kingdom of God. And his righteousness. All of these things shall be added unto you. All those that seek the kingdom of God. Wọ́n ní orúkọ Jésù nù. They have the name of Jesus in their. They walk with Jesus. Orúkọ The name of Jesus is in their mouth That's what we are telling you soul. Jésù gbé nínú We want Jesus to live in your heart. We want to pray for you now. Ọkùnrin bàbá yìí. Bow down your head. Wọ́n máa bá Jésù rìn láti ìlú. And walk with Jesus from today onward. We want to pray for you. Sọ nínú ọkùnrin báyìí. Say this after me. your heart after me right now. Sọ pé Jésù Olúwa. Say Jesus. Bàmílà. Save me. Wọ́n máa gbé ọkàn mi. Come and live in my heart. Ṣé orúkọ rẹ máa gbé olú mi? Let your name live in my heart. Orúkọ agbára náà máa bá mi rìn. Let the power work with me also. Nítorí jẹ́ ilé sọ náà jáde. When I sleep, let me be able to say, make sure your name. Nínú ẹ̀mí jẹ́ ilé sọ náà Spirit let me speak your name far. Ní ojú ayé kí lè sọ́kọ náà jáde sẹ́yìn. In living let me speak your name far. Orúkọ Jésù ṣe. This name of Jesus. Wọ́n á máa gbà ẹ́ là. He will save you. Àmín. Amen. Olúwa. Ọmọ àgbàdo àwọn ọmọ rẹ̀ fún all our listeners. Ní orúkọ Jésù. In the name of Jesus. Sọ gbogbo ìdòwò. Amen. At all the bondages of Satan. Ó jáde wá kúrò lọ́kàn. Come out from their heart. Wọ́n lè ní ìgboyà. They might have boldness. Báwo ni a bá Jésù ni wọ́n pín Jésù? Láti àpò orúkọ Jésù náà. Báwo ni a bá orúkọ Jésù? Àṣekọ́ ló náà. Àpàyé gbogbo ìyá you must obey. Follow his people. You must bow ṣe tó bá sọ ọ̀nà bóyè. Ṣé ní orúkọ Jésù ẹsẹ̀? For in the name of Jesus, gbogbo láti wó lẹ́nu. Every knee must bow. Àmín. Amen. Àlàáfíà ni fún ẹ. Peace be unto you. Right on to us. Káàdì máa fi ìwé mìíràn wọ́n ṣe é. Send you more literature. Tó máa gbà rí èdè fún I encourage you further. Láti lè mọ bó ṣe lè máa lórúkọ náà. To follow with the name of Jesus. A máa sọ nípa ẹ̀jẹ̀ náà. We shall tell you about the blood of Jesus. Àgbà wà nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Jésù. Power in all that Jesus. Power in His name. Power in his name. Àgbà wà nínú ẹ̀jẹ̀ Power Power in his blood. Agbára wà ní ọ̀rọ̀ Power in his blood. As the Bible says the word of God is a sword. Idà only lè That's I just saw that can break the enemy. That's the power we want to show. Kọ̀wétà sí Akadúmọ̀ Right unto us. Kọ̀wétà sí Ajú do? Evangelist. Adéhùnmí. Adéhùn. Right to Evangelist Julius Adé Gospel Distribution Ministry. Post Office Box 30387 Phoenix, Arizona 85046 USA. Gospel Distribution Ministry, Evangelist Julius, Post Office Box 30387, Phoenix, Arizona 85046 USA. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out, gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.